asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ẹ káàbọ̀ sí eré ètò wa ètò nahwu wa sọ́rfù ní àná èyí tí a discuss tí a kà jáde nínú tíra wa tíra ta pè ní tíra eh, Matnul Ajrumi àwọn Matnul Ajrumiyya òun náà ni àwọn àmì tí a ó máa fi dá rọ́fọ́wù mọ̀ pẹ̀lú pé kí wàá máa rólé de rọ́fọ́wù ètò a ní àwọn àmì yìí maudu'aini ni a ó máa rí ní ọ̀nà méjì àkọ́kọ́ ńbẹ̀ òun náà ni jẹ́mú almuzakkari salim òun náà ni àpapọ̀ akọ aha tó tábà jẹ́mú muzakkari salim àpèjúwe bá ṣe máa rí rẹ̀ e, bá ṣe máa rí lélẹ́yìí ismul mufrodi a ó rí pé a rí kólọ́mù àkọ́kọ́ òun náà ni ismul mufrod kólọ́mù kejì náà ni jẹ́mú muzakkar asalim to ismul mufrod orúkọ àsọ ní bẹ́ẹ̀ jẹ́mú mudhakar salim òun náà ni àpapọ̀ orúkọ ọkùnrin tẹ̀gẹ́tì ẹ̀bá tó jẹ́ plural tòtàbá ní muhammadun ọkùnrin muhammadu kan ní jẹ́ bẹ́ẹ̀ muhammaduna àwọn muhammadu púpọ̀ aliyun ali kan aliyuna àwọn ali púpọ̀ pọ́ọ̀lìbùn akẹ́kọ̀ọ́ kan pọ́ọ̀lìbùnà akẹ́kọ̀ọ́ púpọ̀ so àwọn àpèjúwe tí a ó mọ̀ rí nù jamu mudhakar salimu òun náà ni muhammaduna aliyuna talibuna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ zaiduna umaruna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣàgẹ́tì ẹ̀ báwọn. naam ẹja wa mu wá ní àpèjúwe taba ní rọ́kìbà muhammaduna hisonan báwo láti ṣe rọ́bù ẹ̀ rọ́kìbà ọmọ jẹ́ fíìlù máàdì mabniyu alalfatahi zohir zohira so gẹ́gẹ́ bí òun náà ni ìyẹn tó muhammaduna a ó kọ́kọ́ mú muhammadu yóò máa jẹ́ fa'il marfu'u wa alamatu rafa'ihi alwaaw a rí i pé wáwù ní rólédè muhammadu tó wáwù tó wà ń bẹ̀ òun ní rólédè òun ní jáda nǹkan yẹn mọ̀ wípé rọ́fòwò ni níyàbàtà àní domi kí ni iṣẹ́ wáwù ń bẹ̀ òun rólédè domọ̀ ni ṣàgẹ́tì ẹ̀ báwọn Le anahu jẹ́mọ́ olùmọ̀zákàrí salim nítorí pé ó jẹ́ jẹ́mọ́ olùmọ̀zákàrí èyí tó jẹ́ salim ṣáàtì gẹ́tì ẹ̀ báwọn aha tó bá a ṣe máa ṣe ìrọ́bù ti jẹ́mọ́ olùmọ̀zákàrí salim nù a rí i pé a ò kọ́ muhammadu mímu hau mímu dal àti wáwù a rí i pé wáwù yẹn parí pẹ̀lú kíni o pẹ̀lú sukun tó wáwù tó wá parí rẹ̀ yẹn òun ní jámọ̀ wípé fáìl ni ẹgẹ́tì ẹ̀ báwọn tó sì wà láàyè rọ́fọ́rù aha Awa wà mú núnù ní núnù tó wà muhammaduna náà ya, Awa wà ní núnù iwadun anitanawiini fil ismil mufrodi ona náà ní núnù kan tí a yọ látara ismil mufrodi a rí ismil mufrodi muhammadu ní tẹ́lẹ̀ ó wá di muhammaduna aha tanawinu tó ń bẹ ń bi muhammadun a rí dun dun domateni ni tó dun yẹn o inú rẹ̀ láti yọ núnù muhammaduna núnù tó parí muhammaduna inú rẹ̀ láti yọ jáde ló fi wá ń jẹ́ wípé nóònù tá a bá fẹ́ kí òun yóò mọ̀ jẹ́ nóònù ẹwà dóòn á ní tẹ̀nuwínù náà nóònù tá a yọ látara tẹ̀nuwínù fìlẹ̀ ismul mufurọ́dì tẹ̀nuwínù tó ń bẹ nínú ismul mufurọ́dì. hisanan yóò mọ̀ jẹ́ maf'ulun bihi òun náà ni ẹni tá a ṣiṣẹ́ lé lórí so òun ni tá a ṣiṣẹ́ lé lórí mansubun tó àlàyé nasibi wa alamati nasibihi ń tá a sì fi dá nasibi rẹ̀ mọ̀ fatahatun zọ̀hírọ̀ òun náà ni fatia tí ó hàn bá a ṣe máa ń ṣe ìrọ́bù rẹ̀ nìyẹn ṣàgẹ́tì ẹ̀ báwọn àhàrọ̀ ìbá muhammadu na hisọ́ọ̀nà àwọn muhammadu gun ẹ̀sìn ṣàgẹ́tì ẹ̀ báwọn asalaamualeykum.